everybody. Hello. Construction road every time. Since I was born, <laughs> living in Canada. This road, every day construction. Every day construction. <laughs> Hello, everybody. Good morning. From Canada, this is just 8.34. Hmm. I was called a few minutes ago. Few minutes ago. I was called a few minutes ago. And they said I should come and go to work, okay? So on my way to work. And the work papa is far. Oh. It's not the one around here. No, it's not that you know there is one that is like uh, more than under 25 minutes will be there under 20 even when there's traffic under 30 minutes will be there but this one when if i miss my time if you like if i miss my time i will spend more hours i will spend more um gas i will use more gas So I will spend more hours and more time and I will spend more gas. So when they give me work at time when they I miss the time, I don't feel like going. And yesterday, like I told you, I don't show my face, I was strong like anything. The matter of that uh, eh, Mobad has scared me. God just saved me. I'm I'm not feeling, you know. I stress myself so much. I cry like you know. no my business It has caused a lot of things so when i was crying two days ago i was eating busy eating my nail see i eat my nail i forced them open i didn't do them properly you know those my nails you know i just hitting them and i was forcing them But ọwọ́ ló ń you know when you understand me i was reacting like if i show you this front now you see a lot of traffic and uh, this road anyway maybe because of a lot of uh, building around their construction construction everywhere so but since i've been i've been born mm-hmm. now that i found myself in canada here i mean in quebec living this area this road have been like this during winter during snow during summer every time ah mm -hmm. see Somebody said, can I come and greet you in Canada? If you have visa, go come to Canada now. So what, what is? Doesn't mean you come. If you have Canada, visa, you come to Canada. Look at my name. They are paying me like hey. They are so. I was using my teeth to break them. I cut one. I you know you what what hey, eh, oh my gay economy in fact. I'm just telling you, uh, and when I don't feel good mo ti accept iṣẹ́ yẹn and i get because i need the money if not <sighs> and today i just pray they don't know mm, i i just pray i'm strong a little bit the lord will give me strength shine away you can see traffic they are telling me oh, to get to work at nine if i get there ten back i go clap for myself they don't know that anytime if i miss if i miss the time i supposed to leave <laughs> just go the time i supposed to leave my house if that time is passed like this you get into traffic the traffic alone look and you can see you, you that's why i'm just trying to use my my Facebook and uh, I mean they can see me because people from you know, my office also they do look at me. They know what I'm saying. I've called them back that I want to cancel. God is your strength. Thank you. Because anyway. <sighs> it is well. you always follow my page since I won. You have a visa. If you have a visa, come to Canada. But you are not greeting me in Canada. If you come anywhere you living, you want to greet me. Yeah, I can come and greet you. But my house, I don't. Hey, God forbid. Mm. Nigerian picking. You see, go and check those uh, police things that I posted. Uh, hello, Lady B. Yes. Go and check. Uh, òtútù ti ń bẹ̀rẹ̀ òtútù ti ń today a little bit sunny but òtútù ti ń bẹ̀rẹ̀ òtútù ti ń bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí díẹ̀ sí pé kò tí ì tutù dá tó bá lọ díẹ̀ tó lọ ṣíra lẹ̀ wá kàn ẹni yẹn kàn máa kó a lot of viral cold virus ni kàn máa kó a lot of cold virus ni. so I had to put this see ẹ̀bùn minutes máa lò yọ sí bíbáyìí normally tí o bá sí traffic yìí sì máa ti fẹ́ dé half of ibi iṣẹ́ but a máa tó dé approach highway sí. mo ti rò pé tí má ti ṣe tán lónìí o mo ti program bí mo ṣe ti treat ara mi i'm treating myself because i cried o oh, ah i was trapped oh god that boy ah it pains me láyé ah ó má dùn mí o I cry like a baby. mo ṣe ń treat ara mi ni I have mo ti normally ní tí bá ti ní àwọn kìnìún bẹ́ẹ̀ mo ti ṣe àwọn kọ̀ọ̀kan ṣá like àwọn oògùn tí mo fi treat ara mi. mo ti rò pé lè ní pé tí má tẹ̀ ti ṣe tán tí mo ti pè mí lánàá yẹn pé màá dẹ̀ máa rọra sùn tèmi bá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán màá rọra lọ bá ti màá kàn lie down mi màá relax and mi ní ṣòwò fèsì mi ṣe mọ̀ lè wà ní ìhòòhò láti ṣe láti yàn. Thank you. She's at home. She doesn't go to school today. Thank you. Kí ló do. everything about me need money. They can need service. My body need money. and need service also. <laughs> Ah. even the house, the shower needs service. We send message to the fast fast delay lélẹ̀ o so ní orí platform yẹn ẹ máa rí àwọn ọmọ tó àwọn ọmọ two son three son tọ́lọ́pàá mú tán paraded ní Abuja Abuja is a terrible place now I tell you those small small girls doing runs tó bá wo ibi tí àwọn aṣẹ́wó nǹkan burúkú pọ̀ sí ń jù sí wọ́n ní Àbújá ni and that have been like that for long not now mo ti notice ìyẹn gbà tán ti máa sọ pé táwọn aṣẹ́wó yẹn oh god àwọn ọmọ wọ̀nyí tó bá ti fẹ́ ṣe runs àwọn hook up yẹn Abuja ni wọ́n lọ Abuja ni because ibẹ̀ ni owó Nàìjíríà ń sọ̀kalẹ̀ sí Àbújá ah àwọn èèyàn fi nǹkan wọ́n ṣèṣe kú ṣe gan mẹ́yẹn o mo rí ọmọ kékeré look at the way that girl she, she speak frankly good english those small small things ọkùnrin kan ni wọ́n fẹ́ lọ ṣe two sons àwọn family Ìyábọ̀ Òjó nìyẹn àtàwọn tó ń tó díke. Hmm, tó bá yá ń sìn wọ́n máa ní ìdí àsínú guest wọ́n máa fẹ́ máa yẹ̀yẹ́ àwa fún àwọn níbí ẹ jẹ́ kẹ́ni mo ti sọ fún anybody kó ṣe bí wèrè èpè máa fi ba yín ayé yín jẹ́ ní kọ̀rọ̀ àti gbangba look at them small small girls small small girl look at the way they are speaking <laughs> and she was doing like this she was doing like this three some people dey kill àti Kekere. ni if those ones are not <laughs> they are not caught now when you see them on the road will you be able to you can you guess pé eléyìí wọ́n lè pààyàn wọ́n lè ṣerú nǹkan tán ṣe can you check it eh can you believe it when you are not telling them they say it's destroying their life eh? you want to bring people down all the bad bad girls they are operating on Facebook going up and down they mounting up a Facebook that's why ìyá àwọn ìyá kan tó ń gbé sórí Facebook yẹn when you want to talk they tell you to mount you wọ́n máa mount ẹ up ni wọ́n ò ní jẹ́ kó sọ̀rọ̀ to be creating impression that you are lying against the against the small girls wọn ò sọ èjì wọn fún wa tán bá sọ èjì wọn fún wa ìjọba lè sọ pé wọn wà under age bóyá torí ẹ̀ ni wọn ò ṣe sọ èjì wọn wọn lè má ti <laughs> wọn lè má ti pé twenty years bẹ́ẹ̀ yẹn wọn ò sọ èjì wọn fún wa wọn ti ń ṣe three sàn ṣọwọ́ báyìí irun tán wọn máa ṣerun sórí ìwà wò wọn ní ibi ṣe wà nísìnyí kàlàbà ló wà lórí mi irun yẹn tó ń ṣe lọ sẹ́yìn fún mi ọmọ mi dẹ̀ ló ṣe sarah ló ṣe léyìn èyí tí mo ṣe ń jọ́ sí mo ṣe ń jọ yẹn pẹ̀lú kínní seventy dollar mo ṣe tí mo kàn ṣe mo ṣe kan ní ìgbà àkọ́kọ́ forty dollar èyí tí mo wá ṣe láàsì nítorí pé wọ́n bá mi fọ wọ́n ṣe shampoo ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ bá mi treat ẹ̀ mo san seventy dollar nígbà tí wọ́n bá mi jí lọ sẹ́yìn tán ọjọ́ kejì gan mo ti fúnra mi fọwọ́ yọ eléyìí tó wà lórí mi yìí sarah ló bá mi ṣe wọ́n á máa compare ìwọ tó bá ṣiṣẹ́ wọ́n á máa compare pẹ̀lú owó tí wọ́n jí wọ́n á máa compare pẹ̀lú gbogbo nǹkan tó ń jí gbé àwọn wọ́n á ọkùnrin wọ́n kó lówó wọ́n obìnrin ọmọbìnrin ẹyọ kan àwọn obìnrin mẹ́ta á bà lé ọkùnrin ẹyọ kan ṣoṣo àwọn tó yẹ kó fún firing square tó bá gbé ìjọba nàìjíríà fún mi for some days máa pa wọ́n dànù gbogbo ọkùnrin wèrè wọ̀nyẹn máa pa wọ́n dànù sàríà ni máa fi ṣe tírísàn máa pa wọ́n dànù máa fún ọ ní judgement òfin tí máa gbé wálẹ̀ ni nonsense àdẹ̀mú àwọn ọ̀dẹ̀ ló máa fẹ́ máa rule ní society àwọn ló máa fẹ́ take over when you are with your integrity and decency they wash you down they will tell you you are nobody kí ló pa yín lẹ́rìn máa pa wọ́n dànù ni yes máa fún ọ ní òfin tó máa pa wọ́n you do three song kill you do man to man kill. You see, with the animals, kill. You tell her, you know, a lot of things ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ìlú tó ń tẹ̀ ti legalize ẹ̀ gan, tó ń ti legalize gbogbo àwọn kìnìún ẹ̀ gan. Wọ́n wọ́n ṣe ní public mí gan kò wọ́n legalize ẹ̀ ní Nàìjíríà and they are doing more than the other country that legalize it. Ìlú Sódómù àti Gòmárà. Àwọn ọmọ kéékèèké yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi, mo ṣe iṣẹ́ àti mo ṣe ní ẹ̀kan ẹ bá mi ṣe ẹ ọdọ ọgọ ọgá ọlọ́pàá kan gbọ́ IGP bẹ́ẹ̀ ni oríṣiríṣi atrocities ló wà ní Nàìjíríà àwọn tó bá ṣe nǹkan burúkú wọn máa protect wọn èyí tó bá ń ṣe dáadáa wọn á expose ẹ to danger dáàbò ló ń bá jù. òfin òfin tí òfin bá ti wà tó dẹ̀ straight ah oh my god anyway ṣe má jẹ́ káwọn ọmọ mi yàyà kúya o hmm, ìgbà míì tó bá complain pa ọmọ ẹ̀ báyìí tó bá tún ráwọn ọmọ ọlọ́mọ wà á máa wọ àwọn ìyá wọn á dẹ̀ máa wọ́n tún máa bà both of them o their mother will be both of them with all the bad attitude oh god ìwé mo dúpẹ́ tèmi ṣá àánú ni mo rí borí ọ̀fẹ́ ni mo rí gbà kì í ṣe agbára mi because ó jẹ́ situation bá àgán bá ń ṣe tẹ́ńsán ó kọjá rádaràdà ọ̀tọ̀ ọlọ́run ò jẹ́ ọlọ́run ò torí owó tí yàrá ti gbọ̀n lọ́wọ́ máa mú. Hmm. it is well go and watch it and share it let that video go viral what ladies girls are doing in Nigeria they are into activities wọ́n ní tọkùnrin bá lè ṣe obìnrin lè ṣe better Nigeria girls are doing better than men now in crime pàápàá tọ́ba ibi tán ìkan náà mi ti ṣe ẹ̀yẹn because mi ti ráyè ṣe ẹ̀ wọ́n àwọn tó tún paraded like they say they arrested like fifty people this road also now they block it tó bá yẹ pé ọ̀nà tí ó wà níbí báyìí sí pé kó wà block It's what reduced me ten minutes to the place but eléyìí ti àtúnwá àti mọ́ ten minutes. ẹ mọ sunkẹyọ sunkún káyà máa dùn I cry like a baby and I was feeling pain in my everywhere my eyes my eyes my head I was having serious headache ah. couldn't sleep I couldn't do anything. Ah. Look at traffic eléyìí sì ó lẹ́tí kẹ́ this one this traffic now is is something else this traffic look at it ten minutes to nine How could it possible for me to get to the place nine gbadebe going to take ọ̀gá ni look at the traffic how straight serious it is mbà fi sí you can see that ẹ ṣàárẹ̀ mi tí mo ń kọjá lára àwọn mọ́tò kan náà but iwájú this lane is very very tight this one also is very tight mo kàn má bí n ṣe wà yìí i'm just managing mo strong mo ti pè wọ́n lẹ́ẹ̀kan pé mi ò mo tún fẹ́ bí mo ṣe ń ṣàmà báyìí mo kàn wò pé ah mo dẹ̀ strong o. Oh. Why can't I just go home and I may be at home and just relax? That's our nǹkan tí àwọn ìka ara nǹkan tí àwọn ìka tó ń ṣe fún mi nìyẹn. Ara nǹkan tó ń So tí n bá wá sí kí n gbaṣẹ́ ojí ojí mi ṣé mo máa wọ́n á dé pè mí sí tí mo mọ bí ara mi ṣe rí. Ìgbà míì wọ́n lè sọ pé wọ́n kàn fẹ́ kí n lọ ṣe exercise ni. Mo ń ṣe exercise náà. Ṣé mi exercise mi like ara mi I love myself. There is nothing I do in my in my nínú nínú ilé mi tí mo mọ̀ pa I do exercise if I tí n bá ti mọ̀ pé tára mi ò bá ti gba exercise àbí tí mo feel bákan I will quickly treat myself ọlọ́run ló yọ wá náà ṣé torí pé máa kàn sẹ́ pé we are strong strong ń bọ̀ no oh God traffic bíbá yìí long o ó dé tight gan tí má ti mọ̀ pé mò ń lọ síbi iṣẹ́ ni mo máa sùn I will sleep that night I won't use my night for anything else like. Thank you. Only <laughs> you will live long. I will live long, me, In good health, in prosperity. ara nǹkan tó ìkà tán ṣe nìyẹn náà that's part of wickedness when I remember it no problem ọlọ́run ló máa ń dájà fi ń pẹ̀rùn. and when i'm strong like that tí n bá ti sunkún tí mo ti i will run away from cold run away from in fact AC nínú ilé ìsìn àtàn AC láti bí láti bí ọjọ́ mélòó kan I will run away from cold run away from cold water also even I don't take um, I have to be treating myself with that uh, eh, concoction like àwọn pepper soup of a tea a lot of ingredients I put clove ayu garlic um, turmeric a lot of it ingredient like that àti ewé oríṣiríṣi I put them together to boost up my immune system and to fight whatever when you are having a headache your your ear will be your nose will be affected your hair will be affected every part of your gbogbo surrounding ibi tó níwò lórí ẹ you know <sighs> including your ojú you can see me that way I'm also breathing. like if somebody is not feeling okay there is some exercise that you don't need if you don't feel okay like you don't feel good you are sick there's some exercise you should avoid also it's not every time that exercise is, uh, is necessary exercise is for people who are who is okay even if your immune system is not okay you don't do some exercise but some people just say exercise exercise exercise i don't do exercise all the time i check my power i'm checking my vp i don't normally have vp but on this case mo kàn rí pé gbogbo pọ́s mi tan yẹ́lò yẹ́lò ni kò tan rẹ́ẹ̀dì bọ̀ tó tan yẹ́lò yẹ́lò ah. ó tan yẹ́lò yẹ́lò mo ti stress kan gbogbo kíní tí máa fi ń ṣẹ̀gbìn bí gbogbo kíní ló wà lórí tébù mẹ́yìn. there was a time to yẹ pé I used to be so tired tí n bá gbàwẹ̀ I'll be so tired. Um, that time mi tí mọ̀ má kọ̀ wípé má lọ chẹ́kì ṣúgà mi ó lò so but tí má ti wá rí pé mo jẹun mo lè mọ oúnjẹ ẹ̀gbọ́n gbúdọ̀ má pọ̀ o tí má jẹun díẹ̀ kí n tún jẹ ti yẹ kí n jẹ kí n jẹ mi ní normal time kó dẹ̀ ìnú kí n jẹ kógun regular then it builds i mean it build, build your immune system also it fight your it raise your sugar kò ní and also water you know ìjọ tí mo ti ń sọ̀rọ̀ mo kàn sí oúnjẹ sílé ni mi ò jẹ oúnjẹ mi ò jẹ bárùtì oúnjẹ tó wù mí ẹ̀kọ̀ọ̀kan máa kàn wò torí ọmọ mi yẹn because ọ̀rọ̀ ọmọ yẹn ó disturb mi gan. parents told me. Yakışılacak. I spent 30, almost 30 minutes. I'm not even half of the road. I'm feeling pain. My body, my nails, my fingers, like, was oh, hitting my nail, you know. But at times they will tell you, ah, go for exercise, go for exercise. yeah. <laughs> òtútù kó síyàn láyà òtútù kó síyàn láyà. odidi bíi bíi how many days almost a week lọ́mọ mi ò fi lọ sí school náà. ìwọ tó wá ń gba wájú mi ìwọ tó wá ń ṣe bí ìwọ smarter than your enemy yourself àbí continue. bí mo ṣe lo yẹn tán báyìí ó dẹ̀ ní àwọn oògùn nínú àwọn concoction yẹn tí mi bá ti rí pé mi ò mi ò sùn bẹ́ẹ̀ yẹn tí mo dẹ̀ pé oorun mi ò pé time tó yẹ kí n sùn ó break mo dẹ̀ tí n bá dẹ̀ ti kú tó bá continue pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ yẹn then i'm not feel i may not feel good so màá ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe yẹn kí n pọ̀ kí n prepare wọn together then definitely after some days tí mo dẹ̀ mú omi dáadáa tí mi ò mix omi ẹ̀ pẹ̀lú omi tútù tí mi ò jẹ́ anything to cause me more problem then after few days I'll be feeling okay. ẹjọ jẹ́ kí mi náà wọlé dúró náà what is happening here ẹjọ dúró náà dúró náà jẹ jẹ dúró fún mi ṣáá. that? Ah, that's crazy. That's crazy. jẹ́ hmm. ẹ ṣọ́ra crime o crime destroy people's life hey, hmm. eh, eh, anyway. báyìí mi ti fẹ́ pa kínní ìkẹ́kọ̀ọ́ mọ̀ ibi tí mo dé mi ti di half tí traffic bá dẹ̀ wà gbogbo wájú then i'm still going to spend like It's already nine past nine. Mommy, please don't forget to check your inbox. Kilo ló Brief me now, Uncle. tó ṣẹlẹ̀ nínú inbox mi. Inbox mi sì mo ní ibì kan bóyá lórí Auto Success Online. I have how many messenger ó pọ̀ gan tí wọ́n ní mi ó kàn fún mi notification lórí ẹ̀ ní báwo báyìí á kàn ẹ mọ̀ pé tí notification bá pọ̀ fíkọ̀ yẹn á kàn pọ̀ lọ bá kan lórí bẹ́ẹ̀ ó ń retate ni mo ti ráyè ó retate mi máa ń bá ṣíbì kan á sọ pé kí n lọ sí ibẹ̀ yẹn ọtún sọsọsọ láyìn ó ní a lot of àti torí ẹ̀ ń sìn gan very soon I will go to YouTube because people are using me to, you know, I go to YouTube. I will have a vacation on Facebook for some time. Not that I will go totally on Facebook, out of Facebook, but I'll be doing majority things on YouTube. When I finish uh, putting my YouTube in order, want to put my YouTube on order. It is well. What I pay me by free day. Eh? Less than 20 minutes, I'll be at home. Or 20 minutes. in tó tún wá ń ṣe mí ni pé ibi tí màá lọ park sí ń sìn is another trouble and i'm strong seriously i'm strong i'm feeling i'm feeling good kí mi ìfẹ́ prophesy bad things to myself. èní ni èní ló pé one month tí Mohbad kú ó máa ṣe o. èní ló pé one month èní náà náà ló pé six months tí èní ló pé six months àmì tí ó bímọ ìyẹn mi pé it's organized nìyẹn tó bá jẹ́ pé èní ló pé tí bá jẹ́ ní gọ́gọ́ lọ́mọ yẹn pé six months ìyẹn mi pé wọ́n organize ọmọ yẹn náà pa ni ẹni tó pa ọmọ yẹn a ti pé IGP ṣá ẹ bá mi ṣí ẹ̀ ṣó yẹn IGP a tún máa pè wọ́n lé ní lágbára Ọlọ́run. Él lo yo. police cross this road ẹ jẹ́ ká lọ o bó lè ń lọ báyìí bó lè ń lọ o oh, okay this place is blocked. ten minutes mo kàn ń pray ní kí n rí ibi tó easy park sí because mi ti máa ma ti stress lè. Hmm. People fear police though. <laughs> one police car. People are they are seriously afraid afraid of police, you know. <laughs> you know, in the front where there is two lane, right? The other lane you have to go straight and you can turn also by the right. So the police car in the front, he wants to go this left. And he has to wait for the people coming by the streets to pass so that until they finish going. So, and this side is empty. Instead of people to just turn the left and then go move straight, they don't want to pass by. They don't want to, you understand? Maybe they don't want the police to just cross them like that. <laughs> and they can easily move, oh, maneuver to this side and then go straight. They are waiting there for the person to go. And this side has to be finished before they have way place to to turn so and by the time they finish the maybe the robot will turn red again you understand and the side is free I just get out and other people follow me they see me when I just get out of the back from the from the back and then other people follow me but about four of them <laughs> they are still waiting at the back of that one and they are going straight they are afraid <laughs> maybe some we have tickets they maybe some people already have tickets and they don't want them to just you know you can just pass like that and then they turn you know <laughs> and then they get have ticket again they don't have time to have more me too i have ticket ibi tí mo ti lọ ṣiṣẹ́ ń jẹ́ yẹn hospital yẹn they gave me ticket You know premises here. I don't change any more mọ́ ẹni tó bá yọ mí lẹ́nu ìwọ nìyẹn ọlọ́run wọ́n bá ti bá àwọn kan fà ní nàìjíríà báyìí wọ́n máa bẹ̀ mí fà níbí báyìí àti ìgbé bóyá èmi mo ṣe kankan fún wọn àwọn èèyàn ní kàṣà anyway any moment from now maybe five to six minutes not because of the traffic lights. worship you, Son of God. You are so good, Almighty God. And I will show you today. I won't even stop this. I will show you where I parked that day that they gave me tickets. Wickedness. So that me, ní ọkàn mi ò ní balẹ̀. Nígbà ní ọkàn mi má balẹ̀, ọkàn mi ò ní balẹ̀ níbi tó bá wà àdàbí tí wọ́n bá jẹ́ pé mo contribute to your problem àdàbí tó yẹ pé.

Just the hospital i'm going through from here the road is full see if i park here on this road on the road they can easily if i if my ticket expires, they can easily give me another ticket i can park there if i park i think it's after two two hours or so if the ticket finish i have to be coming to put another one but i park inside people do park outside also, but majority of people who park outside, they are patients. You know, who are not going to stay long. I just turned it. I want to show you where I parked that day. I turned the camera to show you where I parked the other day that they gave me tickets. face. Let me. I don't want people face to be show too much. I will change it now. Go. Yeah. This is the place. Somebody park now. If I see a place now, I can park here. See? I can actually park if I see any place. This is where I park. People park okay although this right reserve you see it's a reserve i don't know maybe you see this is a reserve see this is a reserve you can see from up there you can see reserve you see so this is where i parked that day this is where i park you see somebody parking now this is where i park exactly where i park sorry sorry <clears throat> and they gave me tickets so some people thought it's outside that's why they gave me ticket i don't think they should give me ticket okay but they gave me ticket i've not even paid for the ticket so how many things la fẹ́ sanwó fún gan how many things you going to pay for how many things bye <tsk> bye now i want you bye yeah see somebody is in the front. Somebody is in the front. See? Do you see? Please, people go into. Oh, God. They discuss it. Those is the security. They're just busy discussing and then they, they, block people that's, that need to move. And people are late, eh? Her şey